والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله فصل في هديه صلى الله عليه وآله وسلم في علاج ذات الجنب روى الترمذي في الجامعة من حديث زيد بن أرقم أن النبي صلى الله عليه وآله وسلم قال تداووا من ذات الجنب بالقسط البحري والزيت حديثي جاء حديثتي هو نترى ní abẹ́ àkọlé ìwòsàn ìlànà anábì sallallahu alaihi wa sallam nípa ṣíṣe ìwòsàn àrùn afanilẹ́gbẹ̀ẹ́sọ àrùn wà tó jẹ́ pé mo ń ṣe àwọn èèyàn àìsàn yẹn dá lórí pé kí ẹ̀gbẹ́ kọ́ máa fàyàn so àrùn yìí ó jẹ́ àrùn kan tó burú pípọ̀ kó lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa kó là wá níbẹ̀. Ntí àdéhìí wa tọ́ka sí pé wọ́n máa fi ṣètọ́jú rẹ̀. Òun náà ni al-qusṭ Òun náà ni tùràrí eléyìí tó ṣe pé inú òkun. No ni wọ́n ti máa mú jáde àtòhún àti òróró òun ni wọ́n jọ pòpọ̀ tùràrí ilé ìtúsí pé náà kùn náà ti máa mú wọn lọ wọ́n wá fi òróró wọ́n fi kún òróró yẹn bí zaitun zaitun wọn ò fi kún hadithi ó ní kò bá jẹ́ oògùn tá a máa lò sí àìsàn afanilẹ́gbẹ̀ẹ́sọ yìí ṣùgbọ́n ìgbà wáyé kò fẹsẹ̀ rinlẹ̀ Ibn al-Qayyim rahmatulahi alayhi ó ní lọ́dọ̀ àwọn. olùtọ́jú àwọn aláàárẹ̀ oríṣìí méjì ńlá ìsan afanilẹ́gbẹ̀ẹ́sọ ọ̀kan jẹ́ òun gangan ẹ̀kejì èyí tí kì í ṣe òun gangan eléyìí tó jẹ́ òun gangan òun náà ni ẹgbẹ́. gbẹ́gbẹ́ èèyàn kó ti so máa ń jẹ́ nǹkan tó ṣe pé yóò máa wó gbogbo ẹgbẹ́ dára yóò máa wó ẹlẹ́kẹ̀jì òun náà ni wíwú ẹgbẹ́ ara látàrí pé atẹ́gùn burúkú òun ló péjọ síbẹ̀ oníwàá ẹgbẹgbẹ arọ ma dùn yàn yóò wá fẹ́ jọ awanilẹgbẹsọ eléyìí tó jẹ́ ti èyí tó burú jù yẹn àrùn yìí àbá àìsàn yìí nínú àwọn àìsàn eléyìí tó lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa tó dá ni tó máa ń gbé àwọn ẹrú rẹ̀ gbọ́dọ̀ jẹ́ pé láyé sìn nínú ìmọ̀ ìtọ́jú aláàárẹ̀ wọ́n ní ó ní àwọn oògùn eléyìí tó ṣe pé wọ́n máa ń fún ẹni tírú rẹ̀ bá ń ṣe àwọn oògùn tó ṣe pé wọ́n máa ń bá àwọn máikróbù tó bá wà nínú ara jà so nínú àwọn medication táwọn èèyàn ti ṣe lónìí ó tilẹ̀ jẹ́ pé èyí táwọn ń sàlàyé níbí wọn náà nílànà anábì sallallahu alaihi wasallam láti tọ́jú irú àwọn àárẹ̀ ṣùgbọ́n àdéhìí tí ó mú wa ń kọ́ kò fẹsẹ̀ rinlẹ̀ so àdéhìí ò fẹsẹ̀ rinlẹ̀ nínú gbogbo kan ni wípé tí o bá ti fẹsẹ̀ rinlẹ̀ àní fi sẹ́rí ṣùgbọ́n sọ pé àárẹ̀ ìyá rẹ̀ tó burú gan ni débi pé ńgbà tí anábì sallallahu alaihi wasallam ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ Ummi Salama radiyallahu ńgbà tí anabi sallallahu alaihi wasallam tọkọ bẹ̀rẹ̀ sí ní sáré tó bá kú àárẹ̀ yìí ilé Maimuna ilà àárẹ̀ yìí ti bẹ̀rẹ̀ fún anabi sallallahu alaihi wasallam tí àárẹ̀ yìí tó bá di kó anabi láti wá síwájú àwọn ẹ̀sìn sọ̀lẹ́ ṣùgbọ́n nígbà tí ara ìbá le koko ma yìí máa sọ pé muru abubakirin falyusalli binnas ẹ pa abubakar láṣẹ kó máa ṣe ìmáàmù fáwọn èèyàn ṣùgbọ́n ara yìí le koko. mọ́nàbí sallallahu alaihi wasallam ìrora títí ń tara rẹ̀ jáde òun náà lọ́jọ́ kan ní gbogbo àwọn ìyàwó ànábì sallallahu alaihi náà bá péjọ rẹ̀ lórí nínú èyí túmọ̀ sí pé ọkùnrin tó ní méjì tó ní tá a sì ti mọ̀ pé ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ìyàwó yẹn iná ni ọkùnrin yìí ń pín oorun fún ńṣe ni àwọn obìnrin yìí báyìí ní kálukú ọmọ gba ọjọ́ kọ̀ọ̀kan tiẹ̀ tí wọ́n sì bùkátà láti jẹ́ni tí ọjọ́ péjọ sọ́dọ̀ ọkọ yìí nígbà kan nínú àwọn ọjọ́ tọ́jọ́ tó ní kálukú wọn ní ìgbà tó bá ṣe pé àlàáfíà sì lọ́kọ́ wa ṣùgbọ́n tí ààrẹ bá ń sọkọ tí àìlera tó bá dà dùbúlẹ̀ kọ̀mọ̀ sí àwáwí àwíjàre kan àlàyé kan tóbìnrin kan lè rí ṣe. pé ló mọ̀ má wàá wo ọkọ òun tára rẹ̀ ọ̀yá lọ́sọ̀ kí ẹ má tí sì sí lọ́dọ̀ olúwa rẹ̀ tẹ́lẹ̀ bomi wọn wà eléyìí ọ̀rọ̀ ẹni tí ọ̀gbọ́n nìyẹn so gbogbo àwọn obìnrin yẹn wọn náà ní kí lọ bá ọkọ wọn níbi tó bá wà kó ní kálukú wọn kó máa sí wọ́n sì máa bẹ lọ́n pé kọ́lọ́n fún lálàáfíà láti pé nígbà tí ọba ti di pé ọba wá dọ̀ mí lọ́la èmi náà tọ́jú ẹ̀ ọba wá dọ̀ tèmi lọ́túnla èmi náà tọ́ kó sí ń tọ́jú bẹ́ẹ̀ nítorí pé nígbà tí anabi sallallahu alaihi wasallam tí ara yìí pọ̀ tó ti bí ara yẹn ṣe pọ̀ tó wọ́n sì máa ń gbé anabi láti ilé obìnrin kan lọ sí ilé obìnrin míì. wọ́n gbé láti ilé ìyàwó kan lọ sí ilé ìyàwó mi lójoojúmọ́ bá ń ṣe ń gbé kánù yẹn ni pé àárẹ̀ ti ń ṣe kò tún pé kọ́ dọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀ títí tó fi di pé àwọn obìnrin yẹn láàrin ara wọn wọ́n jọ mọ̀ yín pé káwọn yọ̀ǹda Ànábì sallallahu alaihi wasallam kọ́ wà nílé ọ̀kan nínú àwọn tọ́jà pé wọn ní máa gbé àárẹ̀ ń ṣe àtúntò kó nísìmí lójú kan náà àtúngbéká anábì wa ṣẹṣà báwọn náà wọn ti ẹ̀sùn pé ẹjọ́ máa bẹ nílé Àìṣà radiyallahu anha kò sí tàbí ṣùgbọ́n tó bá ti pé èèyàn méjì mẹ́ta jọ ó fẹ́ràn ẹnìkan ju àwọn ikú náà lọ so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nílé èèyàn ò pé kọ́ ọmọ àtẹ̀ntọ́ fẹ́ràn àtẹ̀ntọ́ fẹ́ràn gbogbo wọn náà lọ́lọ́ máa súnlé wọn ṣùgbọ́n tó bá wá kan pé wọ́n á fún ọ lẹ́sàsà láàrin gbogbo àwọn tó kó jọ yẹn pé mo lé ẹnìkan tó máa wà kọjá pé bẹ́ẹ̀ ni ọ wà lásìkò tára rẹ̀ òfin yá yìí tá a bá fẹ́ rí ọ wọ wá bẹ́ẹ̀. kò sí tàbí ṣùgbọ́n ẹni tọ́kàn rẹ̀ balẹ̀ sí jù tó fẹ́ràn jù ìní òpè kan gbó sọ́dọ̀ ìdí nu tó fi jẹ́ pé gbogbo tọ́jú dáhùn fanabi sallallahu alaihi wasallam lásìkò tó sáré ilé Aisha ni wọ́n ti ṣe náà ló fi jẹ́ pé ilé Aisha náà radiyallahu anha ibẹ̀ ló kú sí sallallahu alaihi wasallam torí ẹ̀ àwọn ìyàwó rẹ̀ péjọ wa ammuhu àti. àbúrò bàbá rẹ̀ Al-Abbas àbúrò bàbá rẹ̀ yìí á lè ké ọkùnrin làwọn àwọn náà ni wọ́n ti bí Abdullah táwọn fi ń pè ní Abdullah ibn Al-Abbas tọ́ bàbá yìí bóòlù ń ṣe jẹ́ nàbì sallallahu alaihi wasallam ó jẹ́ àbúrò. bàbá ànábì ahụ alayhi wa sallam àwọn ìyàwó ànábì wa péjọ sọ́dọ̀ ànábì àbúrò bàbá rẹ̀ náà wá bí tó bí bàbá ìtìrẹ jẹ́ àbúrò bàbá ànábì ahụ alayhi wa sallam ọ wà níbi táwọn tọ́gbé ànábì sí táwọn ìyàwó ànábì náà sì wà mbẹ̀ wíwà wà kò túmọ̀ sí pé. àwọn obìnrin yẹn wọ́n síjú lẹ̀ o pé a bàbá ọkọ wa bàbá ọkọ wa o nítorí pé àbúrò bàbá rẹ̀ kò sí nínú ẹni tí ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ pípọ̀ lè rójú ìyàwó rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ kò sí nínú ẹni tí ọlọ́run ṣe fún pípọ̀ lè rójú ìyàwó rẹ̀ nítorí pé àtàbúrò àtẹ̀gbọ́n bàbá ẹni bíi bàbá ẹni wọ́n jẹ́ wọ́n yìí ṣe bàbá ẹni gangan tó àìwá jẹ́ bàbá wa gangan tó kò ní fún wọn láǹfààní láti rí ojú ìyàwó wa ṣùgbọ́n bàbá wa ó lè rojú ìyàwó wa bàbá bàbá wa ó lè rojú ìyàwó wa bàbá bàbá bàbá bàbá bàbá bàbá wa wọ́n lè rojú ìyàwó wa torí pé bàbá náà làwọn ẹ̀hẹ́n torí pé ọlọ́run bá ti sílé wọ̀n fún bàbá láti fẹ́ ìyàwó ọmọ rẹ̀ ó sọ pé wa halailu abnaikumul ladhina min aslabikum àtàwọn ìyàwó tàwọn ọmọ yín tó ṣe pé láti bàràbàrà bí ni wọ́n ti jáde èèwọ̀ ni fún yín láti fẹ́ àwọn obìnrin yẹn ọlọ́run bá sọ báyẹn láti ṣe ìyàtọ̀ láàrin àwọn ẹni tẹ́ ń pè lọ́mọ tí ìsẹ̀yìn lẹ́bí wọn ìṣòro ẹni tẹ́ ń pè lọ́mọ tí ìsẹ̀yìn lẹ́bí wọn àsìpè ni so eléyìí ìdájọ́ tí ó gba orí tiẹ̀ kìí ṣe irú ìdájọ́ tó gba orí ọmọ tẹ̀yìn bí ẹni tí ìwọ ń sì pè lọ́mọ rẹ tí èsì wọ ló bí tó bá kọ obìnrin sílẹ̀ kò sí nǹkan kan tó ní kọ́ ọmọ fẹ́ẹ́ ìdí nu tó fi jẹ́ pé Zaid ibn Haritha radiyallahu anhu tánàbì sallallahu alaihi wasallam tó ti ní kó máa pè lọ́mọ òun ṣáájú kọ́lọ́mọ bó tó fòpin sí à ń pè ní mání láì jẹ́ pa bíni o á rí kí wọn àtọ́ fẹ́yàwó Zainab tọ́padà wàá kọ́lẹ̀ olóhùn ọba fúnra ara rẹ̀ ló so yìgì Zainab fanabi Muhammad sallallahu alaihi wasallam láti fi ba ìgbàgbọ́ tí wọ́n ti ní tẹ́lẹ̀ jẹ́ ìgbàgbọ́ wípé ẹni abá ti pè lọ́mọ tó ń ti pé àwa kọ́ra bíi ìdájọ́ tá à ń lò lórí ọmọ tá a bí gangan yóò sàn lórí tiẹ̀ náà ọlọ́run fẹ́ bàjẹ́ lágbọ̀n abẹ́ rárá ọmọ tẹ́ bí ọ̀tọ̀ ẹni tẹ́ ń pè lọ́mọ tí ìsẹ̀yìn lẹ bí kì sọmọ yín òfin tó mọ́ ọmọ kò lè mú ẹni tẹ́ ń pè lọ́mọ torí ẹ̀ náà lọ́lọ́run sọ pé wahala'ilu abna'ikum alladhina min aslabikum àtàwọn ìyàwó àwọn ọmọ yín tó ṣe pé ìbarabara àdìtì náà ti jáde ṣé ń jẹ́ tó wáá pàbùrò bàbá wa kò lè rí kò rójú ìyàwó wa ẹ̀gbọ́n bàbá wa bẹ́ẹ̀ so kò túmọ̀ sí pé tí ìyàwó rẹ tó bá wá ń bẹ nínú ilé pẹ̀lú rẹ kò túmọ̀ sí pé irú àbúrò bàbá rẹ irú ẹ̀gbọ́n bàbá rẹ tó kí wọn lẹ́tọ̀ọ́ láti rójú ìyàwó rẹ kò túmọ̀ sí pé àwọn náà lè wọlé wá báyìí nígbà táwọn ìyàwó yín bá ti para mọ́ ìyàwó rẹ ti para mọ́ ó ti bójú àbúrò bàbá rẹ fẹ́ wọlé bàbá ẹ wọlé àbúrò bàbá rẹ ń bẹnu lé pẹ̀lú rẹ ìyàwó rẹ fẹ́ wọlé yọ wọlé tó bá sá ti bójú rẹ. ọwọ́ kù sọ́wọ́ àti ògbọ́ ẹ̀sìn Islam yìí àwọn ló yẹ gbọ́ yìí nítorí pé ara ilé ẹni ní ní lọ́dọ̀ ara àta tí ọ̀mọ̀túmọ̀ rẹ̀ mọ̀ pé ti gbà kínní kan mẹ́sìn. a àbúrò bàbá lójú so ní yorùbá lẹ́wọ̀ àbúrò bàbá ọkọ ẹ̀gbọ́n bàbá ọkọ àkókò máa fi lọ gbé àbúrò wa so ní yorùbá lẹ́wọ̀ torí de lè jẹba àwọn alábẹ́ẹ̀sì. òun náà wà nù lé yẹn tọ́lá ní sallallahu alaihi wa sallam nítorí pé ẹni tí wọ́n pọ̀ kakú lọ́wọ́ àbí ń sáré táwọn òkú lè já síkú àwọn èèyàn tí wọ́n fẹ́ràn rẹ̀ gan tí wọ́n ò sì fẹ́ kábúrò ṣe àwọn lọ́yẹ̀ kan wà pẹ̀lú rẹ̀ ńbẹ̀ yìí sẹ́ni tó ṣe pé ó ní ìkùnsínú kan sí ẹnìkan tí ń wo ṣe nǹkan kan fún un ẹnikẹ́ni tí ń wò pọ̀ sẹ́wọ̀n kí sàwọn lọ́yẹ̀ kọ́ wà pẹ̀lú ẹni tí ń sáré tó lè jásíkú nítorí pé tó bá lọ jẹ́ pé irú wọn lọ́ wà pẹ̀lú rẹ̀ lásìkò yẹn ó lè kú lọ́nà tí ó fi ṣòfò ó lè kú lọ́nà tí ó fi ṣòfò kí ló nítorí pé tí ọba ń ronú ibi tó ń lọ yóò máa yẹ kó wọn sọ ìrètí nù kó wọn bá dáadáa pàdé lọ́dọ̀ Allah ṣùgbọ́n tó bá wọ ẹgbẹ́ rẹ̀ tó wọ àwọn èèyàn tó wà nítòsí rẹ̀ tó ń kẹ́ ìwọ wo ìwọ wo àwọn èèyàn burúkú àwọn èèyàn jàtijàti àwọn èèyàn rádaràda sẹ́wọ̀n kí jàtijàti rádaràda ó lè jẹ́ pé ńlọ òrò káyìn tí màlẹ́kà kò fìdé. tòǹtòrí àwọn sọ pé tẹ́nìkan bá ń pọ̀ kakú lọ́wọ́ àbọ̀ bá súnmọ́ kó ti fẹ́ kú àwọn èèyàn dáadáa tó yẹ pé dáadáa níjọ́ ń bẹ láàrin rẹ̀ àti ẹni tí ń sa rẹ̀ yẹn àwọn lọ́yẹ̀kọ́ mọ̀ wọlé wa bàá lọ́nà tó fi jẹ́ pé kò ní kú lọ pàdé ọlọ́ọ́ lẹ́ni tó ti sọ̀rọ̀ ìtinú tó eléyìí pàtàkì kásákèsì rẹ̀ Al-Abbas a subhanallah nínú ẹni tí wà tó nítumà gidigidi lọ́dọ̀ anabi sallallahu ni bàbá yìí wà débi pé ìgbà tí tó ní káwọn èèyàn máa ṣe ìràpadà fáwọn èèyàn wọn táwọn mú lẹ́rùgùn lógun bọ́dọ̀ làbẹ́sì yóò ti gba ìsìláàmù nígbà yẹn wọn náà tẹ̀lé àwọn kẹfìrí wá jà nábì lógun wọn mú so ànábì wọn ní wọn kọ́kọ́ dálẹ̀ wọn wọn gbàdá tún ní gbogbo rìbá ó di ń tó wọ́n ní wọ́n awọ́lù rìbẹ̀n ọ̀bọ̀rùhù Riba àmì al-Abbas akókò rìbá tí kọ́kọ́ tà lónìí wọn náà riba rìbá àbúrò bàbá mi al so wọn bẹ ní kùtọ ga kódà wọn bẹ nínú àwọn èèyàn wọn wẹrẹ tí wọn wẹ anabi Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ikú so al ibn Abdul náà wà ń bẹ. Umm al-Fadl bint al-Harith òun náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Asma bint Umayr òun náà ń bẹ́ẹ̀ Asmawi òun náà níyàwó Abubakar radiyallahu anhu tọ́ àwọn èèyàn yìí àwọn ìyàwó ànábì àti àbúrò bàbá ànábì. Ummul Fadl Ummu Asma ẹni pé gbogbo wọn pátápátá obìnrin ni wọn ọkùnrin kan wò lọ́la wọn Al-Abbas tẹ̀lé ìtumọ̀ sí pé àwọn obìnrin lè pọ̀ níbi kan kọkùnrin kan kọ́ là wọn nígbà kan jọ péjọ sí ọ̀dọ̀ ẹni tí ń sà kọ́sàmà ti kọlu ra wọn kọ́mọ àlọ́ di pé omi gbóná yóò máa dàpọ̀ mọ́ tútù wọ́n máa kọlù ra wọn. tọ́ fẹ̀tẹ̀ṣẹ̀ ọwọ́rù tí ló dẹ́ wọ́n wá jọ foríkorí wọ́n fi kún lókun sáàmù wà nẹ́bí ràn ní tí ń sáré báyìí ó lè fò ní kú kó fò láti dé wọn bá gbádùn díẹ̀ yọ wá mọ́sálásí tí wọn bá gbádùn ẹsọ fún Abubakar ẹ jẹ́ ká yẹ ẹ jẹ́ ká rọ lóhùn gba apá kan ẹnu rẹ̀ ìrọnilóògùn gba apá kan ẹnu yàtọ̀ sápá kejì òní wọn ń pè ní lẹdúwúdẹ ìfúnnilóògùn. E gba àárín ahọ́n káfúnni ẹnu gba àárín ahọ́n ó pè ní wọ́júùrù ìwà rọni gba imú nígbà tá a rí fún lẹ́nu ó ní pè ní sàrúwòtọ̀ lédè lárúbáwá kí lọ́ọ́ kà wọ́n wọ́n bá ti yóò bá tó àwọn èdè tó tọ́ àdúgbò fọlọ so torí ẹ̀ lédè lárúbáwá àwọn nǹkan yẹn kú pẹ̀lú ló kọ tiẹ̀ ìgbà tí wọ́n dàrú bẹ́ẹ̀ torí pé anábì ti dàbí ìgbà tó ti dákú ni à ìmọ̀ràn kíni anábì ọba dákú sani ọ̀dàrú rẹ̀ ẹja rọ ní oògùn gba ẹ̀kẹ́rì tọ́ wọ́n lọ wọ́n àwọn bàbá àsìkò díẹ̀ lórí bá nàbì ṣe wà lẹ́ni tó ti dákú lọ ni wọ́n rọ lóògùn gba apá kan ẹnu rẹ̀ tọ́ anábì ń bẹ bẹ́ẹ̀ anábì bá tẹ̀jì ọ̀hún ni máa ń fa alẹ́ bí hàdà tálẹ́ nínú kọ́rọ̀ mi ló pápá kan ẹnu. Okay ẹ̀ ń wò pé ní máa bí tọ́ hada min amali nisa'in ji'na minha huna ẹnìkan ò lè dán o àwọn obìnrin tí wọ́n wá látàgbọn ọ̀nà bíi àwọn ni wọ́n dán o ibẹ̀ wọ́n ti máa ṣe bẹ́ẹ̀. وأشار بيده إلى أرض الحبشة أنا بسبيع أن وصل أنا لحبشة àwọn obìnrin tó wá láti habasha máa ń ṣe bá ìyẹn ni pé habasha wọn ti kọ wọn yìí rọyàn lóògùn gba apá kan ẹnu yàtọ̀ sápá kejì ńlẹ̀ tiwa ìyẹn ni pásá àwọn tanu àṣà àwọn habasha àwọn africans tọ òun àti oúnjẹ pé Ummu Salama àti Asma ìyàwó Abubakar lẹ́tẹ̀tẹ̀hù àwọn méjèèjì ni wọ́n rọ ànábì lóògùn gba ẹgbẹ́ kan ẹnu rẹ̀ ọkọọlù ya Rasulullah wọ́n nílò ànábì sallallahu alaihi wasallam sẹ́wọ̀n pé mùsàlámà ṣe hijira lọ sí habasha ni wọ́n nílò ànábì khashina an yakuna bika dhatul jamb a agbọ́dọ̀ rọ́ lóògùn ẹ̀rú ó máa ń jẹ pé àìsàn ti ń bọ́ ọjà ní afanilẹ́gbẹ̀ẹ́so so yẹn ni wọ́n ti mọ̀ pé àárẹ̀ yẹn le tí wọn ò bá tètè fún ẹni tí irú rẹ̀ bá ń ṣe lóògùn ó lè yíwọ́. ẹ rí i pé àwọn àárẹ̀ wà wọ́n pé láwùjọ tí àwa náà dààmú tọ́gbẹ́tìrú rẹ̀ bá mú ẹni tó mú tí wọn bá tètè wá kankan ṣe sí i bá bẹ̀rù bí ọmọ tí máa dákú tí ọmọ fi dídákú ṣeré wọ́n lè pé ńgbà tó rí ọ dánú bí òun òun sì ti dákú nù lọ́ba dákú lóòótọ́ àwọn ọmọ kan wà bẹ́ẹ̀ kọ́ sọ ààrẹ lọ́wọ́ kọ́ máa nà máa nà kùnà bá ti yọ ẹ bá ti yọ òun ti mọ̀ pé lò ó yọ kàn dákú nù tọ ẹ bá kí kí ni wọ́n ti ṣe wọ́n mú síbi wọ́n fi hà lẹ́nu kọ́mọ̀sì yín wá kókó bíi tòkú kó yẹ pé yóò yóò fi eyín rẹ̀ di sí bímú ni tó gbogbo ìyànjú yòókù tí wọ́n wá gbà bí wọ́n fomi sí la bí wọ́n àkókò ah, mọ́ bíi táfíríkà náà ti kọ́ gbogbo eléyìí fa téèyàn bá dákú wọ́n kò síbi sí lẹ́nu láì jẹ ká láì jẹ ráìsì so wọ́n tún wá máa dá mi sí lórí wọ́n lè máa fi tó wẹ́ẹ̀lì kan kó wọ́n máa fi nu orí ẹ̀ kó wọ́n tọ́lọ̀ ń bá kọ pé ok kó máa sẹ́ni kankan àbí kẹ́ ẹ̀ wá ń tòsí kẹ́yìn ọmọ màá tí wọ́n máa ń kó o lára ṣe àǹtí mi àjọsọ báwo kí ni ẹjọsọ ẹjọsọ tẹ́lẹ̀ pé ọ̀dà kù so irú eléyìí iná ẹ̀ làwọn ọmọ sálámà ni wọ́n fi tètè sáré ẹjọ́ tètè fún lóògùn gba apá kan ẹnu rẹ̀ à ń bẹ̀rù wọ́n mẹ́jẹ̀ pé alábi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ lọ́wọ́ ni kí á ní fàbí màlẹ́dẹ̀ tó mú ni kí ni ti ẹ wá rọ sí mi lẹ́nu gba egbe kan ẹnu mi oògùn ó lẹ fún mi mu tí mo sọ fún yín pé ká ẹ rọ oògùn sí mi lẹ́nu ọ̀họ́ obìnrin hindi wọ́n ní tùràrí índì ni tùràrí india èyí tí wọ́n máa mú látinú òkun. wa shay'un min waris àti nǹkan kan nínú lọ́fíńdà míì bíi zafaran wa qataratun min zayt àti ìwọ̀n abẹ́ kankan díẹ̀ nínú òróró bíi zaytu zaytun faqal ma kana Allahu liyaqdhifani bi dhalika ad-da' ọlọ́wọ́n bò ní firu àrùn burúkú kò ní fi bẹ́ẹ̀ tó ibi làwọn olùmọ̀tò á ní awanilẹ́gbẹ̀ẹ́so àrùn burúkú ni so anabi ni ọlọ́run ní firu ẹ̀sà náà òfin mi nǹkan mi ní bá mi jẹ ikú ni ikú ni bá mi kí tí máa ń bọ̀ gbogbo ní tí èsì ọ lè sí ọ torí pé anabi sọ pé ìnàlélmọ́wùtì lẹ́sàkàrọ̀t ikú dájúdájú mọ́fọ́lọ́mbúra ó ní ìdààmú dààbò tí dààbò yẹn. gbogbo eléyẹn ẹnikẹ́ni ká kú ìdààmú bá wàhálà ó ṣe ẹlẹ́yìn kú nǹkan kan ṣe mhm, tá a lẹ́nu ọlọ́ ẹnìkan kú lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ dààmú. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ pájú ẹnìkan sì kú nírọ̀wọ́rọsẹ̀ láì rí pájú láì rí dààmú mhm. tàlẹ́ni ọlọ́yẹ wá sọ̀rọ̀ sàlẹ̀fẹ́lẹ́ sàmì pẹ́ni ọ̀rọ̀ ni ẹ̀ka kan á tara wọn jẹ wọn polówó tọ̀rí kọ wọn síkẹ́yìn náà wá darapọ̀ mọ́ wọn. torí ìrírí ti fi hàn pé gbogbo ẹjọ́ bá ń ṣe tọ̀ríkọ̀ àwọn tí wọ́n bá kú wọn máa sọ la ilaha illallah tọ̀ríkọ̀ ti abẹ́rẹ́ ní nǹkan mẹ́rin wọn náà wà lọ gbọ́wọ́ lọ gbọ́wọ́ àdáni ṣé tí ìrìn àti wọn sọ la láì jẹ́ pé ó kíyèsí ọ̀sọ́ la ilaha illallah yẹn wà lè wúlò fún àfihàn àwọn náà sọ la ilaha illallah kó kú náà kò wúlò sọ́ńtórí délé kọ́ ọmọ àtẹlẹ́ ìsẹ̀rí ọ̀n tanra rẹ ká olódo burúkú kọ́ ọmọ nǹkan kan pa ẹ̀sìn Islam sọ̀rí kọ́ ẹlòmíì gan times four ni one times four equals to four àwọn á sọ pé ìwọ ẹ wá darapọ̀ mọ́ àwọn nítorí pé ẹgbẹ́ yìí ẹgbẹ́ ọmọ àlùjànnà ni ẹni tí ọba ti lẹ́gbẹ́ láyé ńkọ́ yóò bá lẹ́bù ẹgbẹ́ rẹ̀ ti ṣe lọ́rùn ẹgbẹ́ òfin. so torí di eléyìí eléyìí túmọ̀ sí pé a kíyèsí wípé ẹnìkan wàhálà kótó kú ẹnìkan wàhálà ọba kótó kú pé eléyìí lẹni ọlọ́ eléyìí lọ́daràn kò kò sí kò sí torí pé ó lè jẹ́ pé ẹni tí wàhálà bá ń gan lólórí rẹ̀ nítorí tẹ́lẹ̀ ìbá yé wa a jẹ́ pé a lè kà máa jánu ká máa fánu ká máa sọ pé ńgbà tẹ́ni kò ti ṣe wàhálà òun ló lórí rẹ ẹnìkan ti ṣe wàhálà òun lórí ibú la. ثم قال ńgbà táwọn àbí fẹ́ kú ìdààmú yẹn pọ̀ sallallahu alaihi wasallam ànábì ńláàgùn láì jẹ́ pé ooru ló mú ogun yẹn pọ̀ so yàrá wa Aisha radiyallahu anha ọ aláwọn amúbi towel kékeré àwọn fi sómi táwọn bá ti wá fún díẹ̀ àwọn àgbélé orí ànábi sallallahu alaihi wasallam mójú rẹ̀ lọ́nà tó yẹ pé bí wọ́n ṣe ń làágùn yẹn towel yẹn máa fa oògùn yẹn so wọ́n á ṣe bẹ́ẹ̀ ńgbà kan ọ wá gbé towel yẹn lé mú kò wá yọ títítítítítí ó fi di pé mímí fẹ́ ṣòro fún ìgbà náà lọ́ wá yọ tó wẹ̀ lèèyàn kúrò ní mú sọ ni Fatima radiyallahu anha nìdààmú abá anabi sọlá àṣìlá sọ pé lẹ́yìn tó ní bàbá rẹ kò ní dààmú kankan mọ́ ṣé wà á máa ní pé inna lil mauti la sakarat pé dájúdájú. ikú mọ́fọ́lọ́ǹbúra wọ́n máa ń kó ìdààmú dààbò bo yẹn ìrọ ikú tó ẹrí yẹn ó dùn láti máa pé lágbájá kú ẹni tó kú wọ́n pé òun tún padà wá give account kó tó di pé mo lọ ah! pé àwọn náà ti kú ká tó kú <laughs> ìgbà tó kú bá ah! alámì so torí de eléyìí báyìí tọ́gà wa salawatu rabbi wa salamuhu alayhi tó wá pé bẹ́ẹ̀ ni ó ṣe ṣẹlẹ̀ sí pé wàhálà wa kúròǹtù. ìgbà tí alábìtú wa sọ pé èmi ò ọlọ́run bò ní fi rú ara ìburúkú ò fi dá mi wò. ṣé àdúrà lànà mi ṣe ń bi ma kana Allahu liyaqdhifani bidhalika da. àbí ìròyìn ní fún wa ìròyìn ní fún wa ọlọ́run ti firú ẹ̀ dé mi wò ó ti mà dájú kọ́lọ́run lè gbèrú rẹ̀ àbí òye wa àmẹ́yìn ní pẹ́pẹ́ yìí ni wọ́n bá sọ pé alágbájá o kọ́dà ààrẹ tó ṣe kó tó di kó kú àbí ṣé ìwọ sọ pé ń ọlọ́run àti fìrú ẹ̀ dé mi wò tọ́ba bá sọ pé ọ̀n ṣàdúrà ni abó fún aróyìn ọ̀n ṣàdúrà ni ọ̀n ṣàdúrà ò sì máa ṣe ọ̀n sọ pé ọlọ́run dákú mi wọ́n ti rú wọn ní mo tàka sórí kí ni jẹ́bẹ̀ gan-an kí o bá lẹ̀ tàka sórí ọ̀n kó tó ta sójú torí inú gbàgbọ́ tiwọn lọ́dọ̀ àwọn Yorùbá ni pé tó bá ti lọ tàka sórí yìí nǹkan yẹn kọ́ kò ní sí ọ yóò fọ ọrùn ní irọ́ lásán ọmọ bá ń gbẹlẹ́kùlé rẹ̀ ń ti déètì so eléyìí túmọ̀ sí pé mùsùlùmí àdúrà làwọn máa ń ṣe.

anabi wa ni um, ntọ́ sẹlẹ̀ ní ìsinmi pé azamtu alaykum alla yabqa fil bayti ahadun illa lod illa ammi al-abbas anabi ni wọn akpalasẹ ní àṣẹ tí ò ṣe má tẹ̀lé gbogbo ẹ̀yin náà lè wọn rọ yín lóògùn tì í náà bẹ́ẹ̀ ti ṣe rọ mí lóògùn wọn rọ ẹ̀yin náà mi torí kan mọ̀ pé rọ̀ mí lóògùn tí wọ́n fi rọ̀ mí lóògùn tó nǹkan kan ò sáwà bí ìtàgó jẹ̀dí kọ́ anybody ní ìsinmi yorùbá lẹ́bù tó bá gbé àgbo jẹ̀dí jáde táwọn kí kálukú wọn máa mú gẹ́ẹ́kọ̀ kan tó kálukú wọn gba tiẹ̀ wọ́n ń dà sọ̀n wọ́n á bẹ̀rù jẹ̀dí ọ̀ ẹ̀ mo dúpẹ́ mi ò ní jẹ̀dí bí ìtàgó jẹ̀dí kọ́ bí kọ́ jẹ̀dí tó bá wà lára rẹ̀ fà so torí pé prevention is better than cure àmọ́ oògùn ọba ìbò ṣe wá torí pé jẹ̀bi yẹn kìí ṣe ṣúgà lásán gbogbo níta nǹkan mu ẹ̀yin tó tún jẹ́ pé kí ni ọmọkùnrin tó mu ọmọ yẹn ṣúgà kan kò sí dọ́bọ̀ kọ́là ọmọ yẹn ṣúgà tó wà ń bẹ̀rẹ̀ so gbogbo àwọn kìíní tí wọn ń rọ sínú ògbò burúkú bẹ́ẹ̀ náà lẹ́yìn máa sọ pé iye dúkà báyìí ìlú wa nu bọ́tù kan iye kìíní kan àbí bẹ́ẹ̀ kọ́ ti tọ́ dẹ́rù bá àwọn èèyàn tẹ́lẹ̀ mi àwọn ọkọ mọ gbé ó sì mọ nǹkan ti là dákúlù agbójẹ jíjàre kọ́ fadúró bó ṣe ń rẹ́rìn kó tún fadúró ìyẹn ni pé gbogbo yẹn mọ ògùn bí ìtàgbójẹ jí kọ́ kọ́ agbójẹ kan ò sẹ́mi kí ni ò sí ọ́ dákúlù agbójẹ ó túmọ̀ sí pé ogun yòó nítorí wọn fẹ́ fààyọ ni pé kò lè ta àwọn èèyàn létí tó ń ti pé wọn ò sọ pé kankan ń tà wọn. so ṣùgbọ́n ìtayọ àlá ti ṣẹlẹ̀ gbọ́n wọn nìyí ẹ kàn máa rọ̀ yẹn lóògùn láì gbà wọn dáàrẹ̀ ẹ̀ ọ́ túmọ̀ sí pé ẹ̀yin tẹ̀ ń tọ́jú aláàárẹ̀ ẹ máa sọ wọn fún wọn lóògùn ẹ máa sọ wọn fún lóògùn ẹ sọ pé a ah, tó bá ti gbé pépà rẹ dọ́dọ̀ ẹni tí ó fún ọ ní oògùn pé a ah, wọ́n lè lábẹ́rẹ́ méjì tẹ́ gbà o nínú tí wọ́n kọ yìí o wọ́n sì tún ní ẹ gba oògùn olómi àti ohun tablet so ṣé kí lè rí sábẹ́rẹ́ a ah, kí ni mo rí ọgbọ́n mo máa tún gbọ́n mọ́ àbí òye wa ha sẹ́wọ̀n kó ti mà kìí sọ pé bàbá ẹ bọ́sọ̀kòtò lẹ̀ bọ́sọ̀kòtò wà ọ̀rọ̀ bọ́sọ̀kòtò mọ bá dé ha so eléyìí àtẹ̀ wípé nínú béèyàn ṣe máa ń practice field rẹ̀ bákan náà oògùn bàbá ṣé àti mi àwọn oògùn ń kóró báyìí ṣé ènìyàn lára kì í ní mi lára a máa ní mi lára a ah, ṣé ẹ lè wé mọ́ òkèlè kẹ wé mọ́kèlè àmàlà kẹ sọ́sọ́ ó ní ọ̀dà mo lè ṣe lẹ́yìn ẹ ti fi ń yé onáà ti ń fún yín ní permission kíkó lè gba ògùn yẹn àwọn kan sùn kalẹ̀ ọwọ́ á lọ rò pé fọ́ mi ni àwọn akó paracetamol kan ń dà sí mi lẹ́nu fún kí ni ẹ orí pé mo ń láàgùn kọ́mọ́jẹ́ tó ní í ṣe mí. otutu bẹ̀rẹ̀ sí ní gbómi lábẹ́rẹ́ lójú oorun à so torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam gbogbo yín lẹ́nu oògùn yìí tọ kálukú wọn rí jiyàn wọn fún kálukú náà tiẹ̀ mu àbúrò bàbá anabi sallallahu alaihi wasallam òun nìkan ni wọn fún. عائشة رضي nínú ẹgbàá tuntun wa nínú Bukhari àti Muslim ó ní arọ anabi lóògùn ka ẹgbẹ́ kan ẹnu rẹ̀ ó sì ti tọ́ka sí pé ẹ má rọ mí lóògùn o ẹ má rọ mí lóògùn o ni à amọ̀kẹ́ni tí wọ́n sa rẹ̀ ẹnu wọn máa kọ ògùn nínú fi rọ ẹni tí wọ́n sa rẹ̀ ẹnu rẹ̀ máa ń kó ògùn láti rọ lọ́sàn ó ti sọ fún wọn gba àwọn rọyìn ẹ má rọ mí lóògùn gbàdúrà tají ó ní ṣebí mo ti kọ̀ fún yín pé kẹ́ ẹ rọ mí mo ti kọ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ rọ mí lóògùn torí náà ẹnìkan gbọ́dọ̀ ṣẹ́kù nínú yín àfikún ọ̀rọ̀ náà lóògùn ẹ àfàbúrò bàbá mi torí kò rí yín nígbà tó rọ mí lóògùn ìyẹn ni kí wọ́n ti mà dájú pé tí yọba rí wọn kò bá kọ̀ fún un kọba rí wọn kọba kọ fún wọn lẹkọọ ń bẹ ń bi gan nínú rẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá fi lè ṣàìdá sí ọ ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹríya kí wọn náà sírú rẹ̀ kó fi fìyà jẹ lópin ìwà tó bá ṣe pé ń tó ṣe yún yìí ṣe pọ́nlọ̀ lọ́sẹ̀ wọ gangan lọ́sẹ̀ torí tó ṣèṣe ọ̀wọ́ náà ṣèṣe bí kéèyàn kàn gbọ́ létí kí ló dé wọn náà gba tiẹ̀ àmọ́ wọn mọ bọ́wọ́ ẹ ti ta ọ sí bẹ́ẹ̀ ni wọn náà gbé fún fún tiẹ̀ kò sí jàmọ̀ fáwọn alọ́lá ó sì gbádùrú bàbá yìí létí kí náà dúró bàbá yìí gbárù létí tó torí pé. kí ló dé tẹ́gbẹ́ á ní gbogbo ẹ̀ ọmọ ọmọ ògùn sẹ́yìn mo ní kí wọ́n rọ lóògùn mo rò pé yé wa bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé. ẹgbẹ́ omi ẹ̀yin fẹ́ fi wẹ̀ ó sì gbé bucket jáde kúrò nílé wẹ̀ ó sì yí dànù òun sì gbé tiẹ̀ náà bẹ̀ ọlọ́mú kẹ̀kẹ́ tí ó fi wẹ̀ kótó dé ẹ̀rọ agbètì ẹ̀ náà jáde ẹ̀rí pé bọ́kẹ́tì ń sáìzì ara wọn mo rò pé yé ẹ̀hìn ká pé fifty litres lọ́wọ́ àánú ti yín fifty náà tiẹ̀ ẹ̀yin náà sì yí dànù ẹ̀ bá gbé forty five litres ní ti fifty tiẹ̀ ẹ̀ dá forty five litres nù ẹ̀ fi five litres sílẹ̀ wọ́n wá sọ́nà eléyìí à ẹni tó ṣe sábà kọ̀kọ́ ẹ̀sán náà ló dé sí báyìí tó òfin tẹ̀lé àkó ní bú ọ fún gbogbo oru eléyìí nítorí pé òun lọ kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n sì lẹ́ni tó bá kọ́ bẹ̀rẹ̀ wà bòsí òun lálábòsí jù sọ̀rọ̀ kí jẹ́jẹ́jẹ́ lẹ́nu wọ́n jókòó ẹni tó bá kọ́ ṣàìdá tí wọ́n wá fàìdá sán ẹni àkọ́kọ́ ńlá lábòsí jù rẹ ọbẹ tà kọ́ ọmọ sí àìdásán làkejì kọ́ ọmọ bá fi àìdásán fún tábà wa búyàn nínú ẹjọ́ kọ́ sí àtẹni tó ṣe tó fi gbẹ̀sán ẹni àkọ́kọ́ la bù torí tó wọn bá kúkú ṣe tẹ́lẹ̀ náà ńkọ́ ẹ̀san kí ni wọn bá kó àwọn gbà lọ́dọ̀ rẹ̀ ṣe eléyìí oní ẹni madhhab ti alimami Ahmad àtàwọn míì nínú àwọn olùmọ̀ wípé ẹnìkan bá lè ṣe kankan fún ọ bí jẹ́ pé ọba ọlọ́kàn jẹ dédé tó ṣe sí ọ ni wọn náà ṣe sí dédé tó ṣe sí ọ ni wọn náà ṣe sí tó fi dórí ìgbàtí tó fi dórí adínilẹ́sẹ̀ ọkọ ẹsẹ̀ fún ọ wọn náà kó fún ni ọkàn jẹ́ pé ọwọ́ tiẹ̀ lè yí ju tiẹ̀ lọ so ọwọ́ rẹ̀ lè nípa ju tiẹ̀ lọ so ìṣòwò pé kókó bọ́wọ́ tiẹ̀ náà ti mọ wàá fún un náà ara rẹ̀ ọ̀ balẹ̀ sáà kéde ìfihàn tó fẹ́ lù ọ́ torí pọ́wọ́ tiẹ̀ náà ó gbé falágbá fún ìwọ̀nba ni yọ máa dún kòkò mọ́ torí ẹ̀ Islam kọ̀kọ́ alágọ̀ kọ̀kọ́ aníkágọ̀ eléyìí jẹ́ pètùsè jẹ́mbẹ̀ ayé pé ń ta pè lóògùn kíkí wọ́n lè lò ṣe awanilẹ́gbẹ̀ẹ́so àdìdì ẹlẹ́kejì yìí ó ti fi rinlẹ̀ wípé alẹ́wùdù hindi turare India bí ìtàn pè ní ambar tí wọ́n máa ń kó láti inú òkun èèyàn lọ èèyàn fi zẹtù zẹtù sí èèyàn máa fi pa ìgbẹ́ ọlọ́run bó sì fi mú lọ kéésì nǹkan yẹn gángan ni ó mú lọ sábàbí ṣùgbọ́n Allahu Rabbul Alamin òní ó mú lọ lódodo àdéhùn alákọ̀ọ́kọ́ tá a kà lórí rẹ̀ kò fẹsẹ̀ rin lẹ̀ ṣùgbọ́n àdéhùn ẹlẹ́gẹ̀jì yìí òun fẹsẹ̀ rin lẹ̀ tó a sì máa. kwẹ́rì kan tọ́ka sí kò túmọ̀ sí kò sẹ́rì lórí rẹ̀ rárá rárá so lẹ́yìn ìlànà anábì nípa tí ẹ̀gbẹ́ bá ń so tí ìrora yẹn tó pọ̀ èèyàn wa tàwọn india lọ. yóò da papọ̀ mọ́ zaitun zaitun yóò máa fi ra ìwọ ní wàhálà ọba àmà ma ọba àmà dà ò ní wàhálà torí àwọn èèyàn kan wà tó pé àwọn specialize nípa gbogbo orú nǹkan làwọn ń tà wọ́n bá lọ bá wọn tó sọ pé irú nǹkan báyìí lọ fẹ́ rà wọ́n á mú jáde fún un alhamdulilayi ó sì wà ní nàìjíríà wa náà láwọn ẹni tó mà nípa rẹ̀ wọ́n pọ̀ rẹ́gẹ́dẹ́ ní ìlú tí wọ́n ń pè ní Funtua ní Katsina state wọ́n tún wá pọ̀ jantirẹrẹ ní ìlú tí wọ́n pè ní Kano ní Kano state so àwọn táwọn náà ń gbé agbọn abòmíì ní Nàìjíríà wa bí ilẹ̀ Yorùbá yìí àwọn èèyàn ti máa ń lọ rà wá táwọn náà ń taru rẹ̀ wọ́n ti wà so eléyìí túmọ̀ sí pé wọ́n ò ní wàhálà kápé ọmọ yorùbá ti ń tàn bí kò nírun tí wọ́n fẹ́ mi ìwọ bẹ tẹ bá dá tẹ bá dálẹ̀ tẹ lọ sí ibi tẹ ti máa rajà ẹ dákun ẹ máa ra kínní ìwọ so tó bá ti mú ìwé yẹn débẹ̀ ọsà ọrà ni nítorí pé àwọn ẹni tí fi ń ṣiṣẹ́ ṣe àwọn oníkan méjì tí wọ́n ń tà eléyìí lọ so a ní problem tó bá lọ sí kápítà gbogbo ẹ̀ ọ̀kan náà àwọn ilẹ̀ lárúbáwá wàá rà àwọn nǹkan yẹn rà tó jẹ́ òrìjìnà tó tó lé lò sí nǹkan tó bá ń ṣe ọ. àti pé kọ́ba gan lónìí àwọn òǹkọ̀wé wọ́n ti kọ àwọn ìwé lóríṣiríṣi. àwọn náà tún fẹ́ jọ bí ìwé tá à ń tìrìtì ní ìsìn ṣùgbọ́n tó ṣe pé àwọn ò dúró lórí pé ètò alátọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam nìkan wọ́n fi kún pé àwọn experiences táwọn ti gbàjọ látọ̀dọ̀ àwọn bàbá bàbá láwọn experience ọjọ́ táwọn lárúbáwá so àwọn nǹkan pípọ̀ so gbogbo tí wọ́n ń ṣèyàn láyé ẹ̀rí tí wọ́n kọ irú oògùn tó lè lò sí. wọ́n á kọ́ àwọn ingredients, yẹn ó lè má yí ọ in Arabic wọ́n tún kọ́ wọn ní English so irú àwọn eléyẹn wọ́n máa ń pe irú àwọn ìwé wọn ní kìtàbù tẹ́bẹ̀l bẹ̀dìl kìtàbù tẹ́bẹ̀l bẹ̀dìl ìwé tí ń sọ nípa nǹkan míì tá a lè fi jàrọ modern medication tá a ń ṣe yìí nítorí dípò rẹ̀ so ẹ rí i pé. Ọpọlọpọ ń tán kọ síbẹ̀ bẹ́ẹ̀ ni kò sì náà ọ̀nà yàn lówó kankan lọ títí wọ́n sọ pé kó wá nǹkan báyìí kó wá nǹkan báyìí so ó gbó bíi tíì wọ́n á mú kódà tí wọ́n sọ pé ó ní so irú eléyìí ń bẹnu à ń kí àwa náà kárí pé. alẹ́ experience nípa rẹ̀ nítorí pé gbogbo nǹkan tó ń sọ síbẹ̀ yẹn fẹ́ ṣiṣẹ́ ń ṣe kò sí kankan tó ṣírk yàtọ̀ sí àwọn alágbo tiwa láwùjọ wa tó pé gbogbo ẹ̀ náà bíi ṣírkù bíi ṣírkù náà wọ́n lè kó ẹyọ kan kíní kan kó kúta gidi òkúta méje òní ọwọ́ ànsálẹ̀ rò kàlàǹfọ́ọ̀kì ṣírkù lásánlásán àbẹ́wọ́n lè máa pọ̀ ọ̀fọ̀ báwo wọ́n àti èsì pọ̀ fẹ́ wọ jahannama rọ̀ akramakumullah torí ẹ̀ ló ti jẹ́ pé irú àwọn nǹkan táwọn ń sọ yẹn wàá rí i pé ọ̀kan nínú àwọn àárẹ̀ kan sọ náà ń bẹ lára rẹ̀ sọtọba wa lè wá irú àwọn nǹkan tán wípé kọ wá yẹn kó ṣe bó ṣe ṣe yẹn bẹ́ẹ̀ ni là parí tó kù mẹ́ sọ náà láti sọ pé àwa tajà africans àwọn experience tọjọ bẹ́ẹ̀ náà lè wà lọ́dọ̀ àwọn míì pàmò tó jẹ́ pé àwa máa ń gbé tiwa pamọ́ ni àyè gbé síta fáwọn èèyàn láti fi ṣàǹfààní ń bẹ ọ̀pọ̀ àìmọye nǹkan lẹ́lòmíì mà tí ọkàn kú ma la tí ó kú ma nú yóò àti tó bá dà láyéra yóò lọ máa lónìí tó eléyìí túmọ̀ sí pé man istata'a minkum an yanfa'a akhahu falyaf'al anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tó bá ṣeé ṣe fún nínú yín. láti fi nǹkan kan sí ọmọ ìyá rẹ̀ láǹfààní sí ọba kó fún àárẹ̀ àìsàn àìlera ọlọ́run kó kó kúrò nínú gbèsè ayé wa ẹni tá ń ọlọ́run kó fún ẹni tá wà fún ọlọ́run ọba أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وما يصدق níbi ìgbàdá àwọn ọgbọ́dọ̀ ẹgbẹ́ alẹ́ tí ó lè dógún ru bàbá yẹn kò lè dógún ẹwà tètè kókó dilẹ̀ òfin ọlọ́run ní pé ọmọ ló máa ń jogún bàbá bàbá ló máa ń jogún ọmọ ìyá ló máa ń jogún ọmọ ọmọ ló máa ń jogún ìyá wálẹ̀ bàbá ò lè jogún ọmọ kankan ọmọ kankan ò lè jogún bàbá kankan àfikọ́ dájú pé bàbá rẹ̀ bàbá nǹkan tó bá gbọ́dọ̀ ìdènà lọ́pàá bí ma kò ní jogún ọmọ ọmọ náà ò ní jogún rẹ̀. àyè sì máa pélé ìtòsí tọrọ kọ́kálẹ́ láwùjọ ti wá lọ́dún tí ma méjì mẹ́ta ló tó pa àwọn orí ìlú. lẹ́nu pé àwọn ọ̀pọ̀ fẹ́ yẹ wá gbogbo ibi tẹ́lẹ̀ tó irọ́ lẹ́nu lórí àwọn tó ti lọ lórí olóko tó wà lọ irọ́ lẹ́nu tó àwọn eléyìí àwọn àlejò ọmọ tó ní bàbá wọn kì í yá lásán wọn ní ìdí tó sì ti jẹ́ kí wọ́n ní wọ́n ti òkun ara ni pé kò séńdì náà torí kùn kìlì jáde yàtọ̀ sí bàbá tí ò so èyí tẹ́mi lọ bóbìnrin lọ. àwọn ọmọdé ẹlẹ́sọ lọ ní fọmáyé lábẹ́ òkun lọ. ẹlẹ ẹlẹ ẹlẹ fún lẹ́bùn lójú ayé ẹlẹ pàkọ́lẹ̀ tí wọ́n fún nínú dúkìá lẹ́yìn fún yín àmọ́ wọ́n sí ìyàwó pẹ̀lẹ́ wọ́n sí ìyàwó ẹ̀ńtẹ́ wà lè fún ọgbọ́dọ̀ kọ̀kọ̀kọ̀kọ̀ ó lé sí ìdákanú mẹ́ta dúkìá yìí ẹ̀bùn lẹ́bùn òbí olóńgbò yìí o ẹ̀dọ́gbọ́n àpọ̀ àpọ̀ kó lè yẹ àpọ̀ àpọ̀ fẹ́ẹ́ wọ́n sí ìyẹ́tẹ̀lẹ́wà yìí ọlọ́run ti fún gbogbo ẹni tó ń lẹ́tọ̀ọ́ nínú ogún lẹ́tọ̀ọ́ rẹ̀. kò sáyè pé káwá sọ wípé ẹni tí ó jogún mo tún sọ àsọtẹ́lẹ̀ pé ẹ fún ní nǹkan báyìí kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. tí wọ́n máa yẹn kò sínú ẹni tí ó jogún yín ló ṣe lẹ́tọ̀ọ́ sí kẹ́ fún ní nǹkan kan nínú dúkìá yín lọ́fẹ̀ẹ́ ẹ̀bùn lásán lélẹ́yìn. tí ẹlẹ́yìn bó ti ṣe jẹ́ kò ní jogún yín àfi tẹ́ bá kọ́ àkọọ́lẹ̀ pé kí wọ́n bùn ní nǹkan kan báyìí nínú dúkìá yín. kí ni ọ̀rá yẹn ń ṣe fún nù rẹ̀ irọ́ lásán because oge kó ge a máa jẹ́ ká kó kíkú nísìnyí ẹlòmíràn sọ pé òun ti dáa tó àmọ́ kí òun ṣe bomubomu púpọ̀ jù òun fẹ́ kí wọ́n lọ bò ń jó ẹlòmíràn ibi tó bá ti láwọn kó fáàtì tó wà lẹ́ẹ̀kẹ́ rẹ̀ kù lẹ́yìn kù bẹ́ẹ̀ níta látàrí oge rọ́ àwọn tá a kú àbẹ̀rẹ̀ nǹkan mẹ́rin ṣé à ń à ń à ń à ń kó fáàtì dànù nítorí àwọn mọ̀lẹ́ka tá a lọ pàdé ni àbí báwo ọ̀pọ̀ àìmọye ló ti kú dànù bẹ́ẹ̀ yẹ́sì èèyàn lè ti tóbi jù lójú ara rẹ̀ torí pé wọn náà lọ sọ́ra lẹ̀ tí ẹ̀ máa ti sọ́ra lẹ̀ fún gbádùn kí gbádùn èèyàn máa tóbi ni so ọ̀nà tá a fi lè mú fáàtì yẹn kú ọ pọ̀ fi kéèyàn máa ṣe exercise kẹ̀kẹ́ títì máa gbé yẹn apó yìí lójú kan náà wà tó jẹ́ pé tó máa ń ṣe orúkọ máa làágùn gbogbo àwọn fáàtì yẹn máa dínkù àbí òye wa fi kéèyàn tún kẹ́sì ọ̀nà látòkù mọ̀ sí ọdọ́kò látòkò wá tó gbọ́ ìṣọ́lá tọ́lá ìṣẹ́gbẹ́ fọ́sẹ̀ méjì wọn náà sì ra rẹ̀ dáhùn so gbogbo orú eléyìí ọ̀n bẹ́ẹ̀ nù nǹkan tó yẹ kí ọmọ ṣe kí á ṣe kíkà lọ gbéra wọnú ẹ́ńjìnì kan tí wọ́n á lọ kúkú àbáàdì ní ẹ̀jẹ̀ bó ṣe jẹ́. dáadáa wọn lè bá ṣe beautification rẹ kó sùn àná àmọ́ kìí sọ pé ọ̀sọ̀ pé imú mi imú mi ti tóbi ju ẹ́ dínkù mo rò pé wa ètò mi ti ṣe pampapampa jù ẹ jó gbogbo wàhálà nù àmì ìsìn lápẹjù iná jó yẹn iná tó jó yẹn so ojú rẹ ti rí bákànbákàn so wọn lè bá ṣe beautification kò sí wàhálà ń bẹ yẹn eyín rẹ ti gátagàta bọ́lọ̀ ṣe dá so wọn á ní bí wọ́n ṣe lè bá wọ́n ṣe lè bá túnṣe wọ́n ṣe bá túnṣe tẹ́nu ó tiẹ̀ máa padé kò sí wàhálà ń ṣáà. أعوذ بالله من الشيطان الرجيم bàbá ọ̀daràn burúkú lélẹ́yìn ẹ̀yin náà sì ti mọ̀ pé kò sí nǹkan ìyàlẹ́nu bẹ́ẹ̀ níbi táyé bàjẹ́ dé lónìí ọ̀pọ̀lọpọ̀ ń bọ́ ọmọ rẹ̀ sùn kọ́dà ọmọ tí ń bá ìyá rẹ̀ sùn gan ó wà nù rẹ́kọ̀dì A'udhu billahi so tírò ẹ̀ bá ṣẹlẹ̀ tí bàbá olórí bùn tọ́lọ́ ọba ọmọ rẹ̀ sùn tọmọ wa lóyún yóò bí náà ni kò sáàyè fún pípọ́ lọ sẹ̀ because tẹ́bálẹ̀ ń tẹ náà ni ẹ fẹ́ fìtọ̀ fi fọ̀gbẹ́ ni tẹ́bá fìtọ̀ tẹ́bá fi fọ̀gbẹ́ ṣé ọ̀mà onímà tó di eléyìí báyìí yóò bí náà ni tó bá bí ṣe yóò jẹ pé ó bímọ fún bàbá rẹ̀ bàbá ọ̀daràn àbí òye wa so bàbá yẹn ṣe bàbá ọmọ àmọ́ ọmọ pè ní ọmọ tó wáyé látara zina tí bàbá bá ọmọ rẹ̀ sí but ìgbà míì aburú yẹn generally ó lè ṣẹlẹ̀ látara pé bàbá fi tipátipá mọ́ ọmọ ni ẹ̀ṣẹ̀ yẹn ọmọ lórí bàbá nìkan yàtọ̀ sí ọmọ oṣùgbọ́n ọmọ kan ní ìsìn report kìí sà lọ wọn pa yẹn o àmọ́ irú kéèsì bá ọmọ report pé bàbá òun bọ̀ sùn ó wá wọ́pọ̀ wọ́n á ní láti gbà ó wọ́n lọ́rọ̀ tó ń sọ yìí ó ti tó àwọn ọdún báyìí ókè bàbá rẹ̀ tí wọ́n á ń bọ̀ sùn ẹ̀ka ní abẹ́ méjì ó ní child without number ẹ́ ókè ṣé gbogbo ìgbà yẹn iná ìlọ́jọ́ pé tipátipá bàbá rẹ̀ fún ọ àbó ti dé stéèjì pé ń dùn mọ́ àwọn náà wọ́n wá àgbógbé ò lè jẹ́ pé bàbá rẹ̀ rà mú náà báwọn náà àbí èyí wa. torí bẹ́ẹ̀ ṣe máa ń ṣòfin nù ọ̀padà wa àpọ̀ ọ̀daràn lọ́mọ náà bàbá kọ lọ́rùn àdá náà padà wá perfect wọ́n tún máa lọ bá bàbá rẹ̀ ọmọ fọ́ra ní ẹ̀kẹ́ pé ẹ̀já ṣe lónìí ó túmọ̀ sí pé ọ̀daràn pàdé ọ̀daràn tọ́ ẹ̀rí nísìn ẹ máa wọṣọ òwò gbogbo nǹkan tó náà ní kí ẹ gbé pamọ́ ẹ gbé ta ẹlòmíì ọ̀sẹ̀ nídìí kọ́ bọ́ sókòtò ma torí gbogbo òdi rẹ̀ náà ni gbogbo èèyàn ti rí níta yìí tó bá sọ fún yín pa bàbá tí wọ́n á rìpọ́ọ̀tù fún wa pé ìyàwó ń fà ìyàwó ń fà pé òun ni kọ́ wá bá ìyàwó bọ́ òhùn ń bẹ̀ omi ni kọ́ wá bá ọ́sà lòun nídìí ìyàwó ọmọ lòun ọba sùn. kí ló dé báwo lọ́wọ́ ti lẹ bíútì tó bá bá yẹ kó ló ń máa filẹ̀. a'udhu billahi minash shaitani rajim sẹ́rí wọ̀kú wọn ọlọ́run lọ́mọ ayé tó ti bí láyé. sọ àwọn ẹgbẹ́ ń sin wo wọn kọ́ sí àwọn òyìnbó yẹ̀yẹ́ yẹn tẹ́lẹ̀ náà sáwọn lẹ́sìn kan ẹranko burúkú lásìlásì òyìnbó sáré pé ọmọ ń bá ìyá rẹ̀ sùn under under very concrete agreement àìmọ́ni bàbá ń bọ́ ọmọ rẹ̀ sọ kọ́ mọ̀ bàjẹ́ kí ni bẹ́ẹ̀ ìtàwọn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à wọ́n ní lùtí ọba sófin kò sẹ́sẹ̀ ń bẹ̀ so òyìnbó kí wọ́n lọ fẹ́ ọkàn wo òyìnbó kọ́ sí pa pé kọ́ kọ́ nǹkan tó bá máa ṣe tí wọ́n náà máa ṣe tó fi máa jẹun so àmọ́ kìí ṣe pé àṣà òyìnbó òyìnbó wo wá lọ́wọ́ ajẹ́ símbò role model tó fẹ́ máa kọ́ sí òyìnbó wo tí ìbá òyìnbó wá gbàlùwà kí ni bàbàrà ti ń bẹ láàrọ̀ òyìnbó english english tẹ̀ ń sọ sédè yà wá ni àbí èdè tá à ń sọ tó fi ń wọ oúnjẹ ìgbà tó wá ti wá mọ̀ pọ́nà oúnjẹ ni wọ́n á túmọ̀ sí pé èdè tí ayé rẹ̀ náà gbọ́dọ̀ di tòyìnbó òyìnbó kíni òun dàbí sàábí tó máa ń sọ̀rọ̀ sàábí ẹlòmíì ọmọ yín mú ni tó máa ń sọ̀rọ̀ akọ́ àti manuel àtàwọn dọ́kàtì deborah inú wọn máa dùn pé yàrá ṣe àṣọ ìbáwọ̀ kàlàǹfọ̀rì tó máa kọ́ dákọ̀ ọdún méjì mẹ́ta mẹ́rin nínú ìlú àwọn mùsùlùmí sí ọmọ àwọn náà ń dá kínní kan Belfast kínní Manchester kínní kan London kínní kan gbàtí mo wà ní kínní kan náà ni o gbàtí a wà ní New Jersey irọ́ la kínní bẹ́ẹ̀ mi yí àgbẹ̀ ń bẹ̀ òkun títì wọn kálá fọ́ọ̀bì ọjọ́ bó ti ṣe jẹ́jà ni àwọn mùsùlùmí ọ̀dọ́ wọn lórí torí àwọn wípé òun tiẹ̀ fẹ́ kó nàìjíríà òun fẹ́ lọ sí sẹ́ńbọ̀mì àmọ́ lu mùsùlùmí lòún wà olórí rẹ ọmọ ẹlòmí ẹ̀rí tó lọ kọ́tọ́ ẹlòmí ẹ̀rí tó lọ Imarat al-Arabiya al-Muttahida ẹlòmí ẹ̀rí lọ sí Saudiya ẹ̀yọ́ pinnu ẹ̀mí sóbìnrin o tó a máa ṣe zina níbi tí àbí òye wa wọ ọkùnrin tó lọ sọ́ọ̀bù ẹnjìnírìn mẹkáníkà kẹ́míkà kìnìkà tó fà gbàkà yẹ kọ́ máa kà kà kà mẹ́ẹ́ so eléyìí gbà àmọ́ pé ọgbẹ́ ọ̀nà amẹ́ríkà kan lọ kánádà kan ètò kéré jù pọ̀pọ̀lọpọ̀ wọn máa ń pẹ̀sìn jù tó bá ti ríra rẹ̀ tó àwùjọ máa ń yíyàn padà wọ́n ní ìsìn wọn lọ gbárí nínú ẹnjìnírìn gbogbo àwọn èèyàn tó sọ̀rọ̀ àǹdí rẹ̀ pọ́ọ̀lù dọ́kásì manuel gbogbo wọn ni wọ́n á sọ pé it is now time for war. what, what do you mean by war? I am a muslim ẹ̀ wá ní kíni can just go home and combine it all and observe it One of bá yes there is something like that so so kọ́ ọmọ bàá máa look strange Yes, yes, yes, yes, yes, yes, yes. díẹ̀ nígbà tí kẹ́sìn yẹn ń yà ọ́ ọ bẹ̀rẹ̀ sí kórìíra àti máa fi hàn gan pé mùsùlùmí ni ọ́ a'udhu billahi minash shaitani rajim owó òfò sẹ́ni ó gbé ọ àlùjẹ́ torí ẹ̀ lè jẹ́ ó lè lọ́ọ́ lóyìnbó bí ká ní conference ó lè lọ́ọ́ lóyìnbó kó ní kó á present paper kan. wọ́n ní ah masha allah ọ̀gbárí kó sọ apàdà sílé ìmọ̀ pé ọmọ asáré tún máa ní ṣe immigrant ẹgbọ́rọ̀ fa immigrant yéé ṣe fa ló ṣe hijira lọ immigrant lọ amẹ́ríkà immigrant england ọ immigrant fọwọ́ tani ilé ìjẹ́bù tọ́lọ̀ ń bá fóúnjẹ rẹ bẹ̀ lè darapọ̀ máa gidi ń bẹ̀ kò sí torí ní England tó bá lọ England ó rí pé àwọn mùsùlùmí kan wà ń bẹ gan tó pé nínú adi Islam mu eré nìwọ bẹ́ẹ̀ ni tó bá lọ Amẹ́ríkà bẹ́ẹ̀ ni ní Canada àmọ́ sí àwọn ọmọ tí wàá tó lọ tó lọ àwọn ọmọ wa ó rí à ó lè tún jẹ́ pé wọ́n lọ dá alásàlátù lẹ̀ London alásàlátù ní Amẹ́ríkà ẹ́ so wọ́n lè lọ pé àwọn tó dáná pàtì lẹ̀ gan London gbogbo ẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ ìlú kẹta lọ́nbẹ̀njọ́ ni kọ́ńtírì kan bẹ̀ wọ́n tún ní gbogbo lẹ́sùwàtì ní kọ̀ríbù ní kíní pẹ́ ẹ́ sí nàìjíríà náà ní bíbá gbogbo gbẹ́ńkẹ́tẹ́ ọmọ nàìjíríà náà ní bẹ́ẹ̀ bí. sọ eléyìí túmọ̀ sí pé àwọn èèyàn wà nǹkan tó sì wọn láǹfààní tí wọn bá dé lónìí ojú wọn máa sábà wà ní tí ó kó bá wọn láyé lọ́rùn tí wọn bá ti wá lè sọ́ra rẹ̀ tó lè sọ ẹ̀sìn wa ló jájú anywhere you find yourself ẹ̀sìn wa ló jájú láti lè maintain ẹ̀sìn rẹ̀ alhamdulilayi ṣé wọ́n máa yorùbá kan mùsùlùmí ní New Zealand àbí kíní kẹta àwọn ènìyàn ti pààyàn jọ yẹn tẹnìkan gbé ìbọn wọn ní mọ́ṣáláṣí ti ń pààyàn ṣé bá Abdulateef wọn máa yorùbá kan ní ìmáàmù wọn bẹ̀ sẹ́wọ̀n kílẹ̀mì ti ń ṣe ń bẹ̀ ń dà iṣẹ́ mi ló gbé lọ àmọ́ lọ́ọ̀ ní kó máa kí ó débi pé tún ṣe ìmáàmù fún wa òun lọ́wọ́ tún fi ṣéèbù ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn báyìí àwọn èèyàn lẹ́ni tí ń bọ̀ lẹ́yìn bó ṣe rí báyìí bọ́lọ̀ ń ṣe sànú ọ̀pọ̀lọpọ̀ ni so tó bá jẹ́ pé lọ́jọ́ disco náà á sá gbọ́ àbá mi gbọ́ àgbọ̀ tó rà mọ àwọn táwọn náà lọ sí reggae lamẹ́ríkà fa wọ́n mọ̀ pé ìpìlẹ̀ rẹ̀ ọmọ kìnnì nàìjíríà ti máa ń ti lọ́ọ́ gba ẹ̀sẹ̀ táwọn náà ń jẹ̀sẹ̀ àbí òye àtúnṣe ìpìlẹ̀ rẹ̀ ọmọ kìnnì tó gbogbo ẹ̀ lọ́wọ́. dáadáa dáadáa ìka làwọn ọkùnrin míì adúpẹ́ fọlọ́npẹ́ yẹn ṣe kà àmọ́ ẹ máa gbọ́ wẹ́ẹ́ wàá mà ní ọmọ mi fẹ́ yà wò ló kọ́kọ́ ń wá school àwọn òbí yẹn òbí ìyàwó sànù rẹ̀ so ní sọdá kìlọ ní smith ní gbọ́dọ̀ máa fún so àti ọkàn tóbìnrin yẹn ni wọ́n fẹ́ fi ṣe experiment yẹn ọdún kìíní ọdún kejì ó rí i pé wọ́n parí skul lọ́kàn ló kọ́ ni ó ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tó bá wa kọ̀ ọmọbìnrin wọn máa pé ah irú dísítà wo ni ó sì sọ pọ́pọ́ kó tó di pọ́n gbà pé wọ́n fẹ́ ọ àwọn tó fẹ́ẹ́ dáwọn jọ fẹ́ra wọn fẹ́ pé kú ní ọ̀yà wọn ni wọn á pé wọn ò lè ṣe jù báyìí lọ ok tí ọkùnrin bá kọ obìnrin. ẹ sọdọ àtìtọ jẹmí ò tí ì san yóò ní òun ní san sẹmọ kọ daràn lélẹyìn lábẹ́ òfin ọlọmgbèsè yẹn bẹ ọrùn rẹ̀ tí o bá san láyé ọsàn lálùkìyà mi kódà tọkùnrin yẹn bá kú gbèsè yẹn bẹ tí yọ ọnu dúkìá tó pín dúkìá torí ẹ máa sọ pé istawusu bin nisa'i khayra ẹ máa para yín láṣẹ láàrin ara yín lórí pé kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn obìnrin láàrin ọkùnrin àti obìnrin obìnrin lẹ o ọlẹ ìdínú tó mi fi máa ń yàn wọn jẹ ṣùgbọ́n àwọn lè lẹ ọba tó dá gbogbo wa kì í sọlẹ ó lè gbẹtọ́ rẹ lónìí kó tó sọ pé kó lọ pẹjọ́ ọba tó dá gbogbo wa ẹnìkan ò ní lọ níwájú rẹ̀ pẹ̀lú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ àfọ̀sán torí di eléyìí ọyẹ ó sì dáa púpọ̀ níjọ́ tọkùnrin máa ń fi obìnrin gangan ni kókó sọ̀dáàkì wa nítorí pé lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn wọ́n máa ń wò pé sọ̀dáàkì náà tó fẹ́ san mọ́ kí ni bàbàrà so ìgbà tó bàbàrà náà lọ́sàn obìnrin ò ní wọlé rẹ̀ àfi kó sọ̀dáàkì ni eléyìí jẹ́ bó أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب